pẹ̀lú ìyàǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú tíra miato adi eléyìí tí a ti máa ń ta àdìsí àlẹ́lẹ́ fún wa àdìsí táwọn ìtàlá ọ̀rọ̀ yìí alẹ́ àdìsí sáà ìtú wọlé àrùbá ẹ̀rù ìyẹn ni àdìsí ẹlẹ́ẹ̀kẹ́ nìdí ní àádọ́ta àdìsí forty عن ابي هريره رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليس الصلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو أبوى متفق عليه àdìsí ilé yẹn ká máa ọlá àdásà lọ́tọ̀ kan àwọn ní tìtorí àwọn kàkà fẹ́yàn lè rí gẹ́gẹ́ bí pé á tí yóò bá ti rí pé àti ọlọ́run ni kó tó kéèyàn bẹ́ẹ̀ lè pé á ọ̀dọ́ fẹ́ẹ́ máa fi ń lé fẹ́ẹ́ máa fi lé jàre kódà ẹ̀rí méjì lè má kí rárá pẹ̀lú àná ìwà bẹ́ẹ̀ sọ àwọn ìlú náà fún أنا من ليس صلاة أثقل على المنافقين أنا من قصير فاتيما سوروكي منافقي يقول على منافقي أراوك بوغانا من الفجر تجويرون الصباح والرشاء كثير الشاي أريد هذا الثلاثة الفجر هي دينو الصباح tọ́látọ̀ lè ṣá ṣá ìlànà ìgbà náà ló ń pè òun ní táàmù kíkán ìtààmù náà lọ sọ orí ìta àkọ́kọ́ kí ìwọ̀n náà lásán tọ́látọ̀ lè fásitì ìyẹn ní tọ́látọ̀ àti náà àbá. alábìsí ni wọn lọ rí alẹ́ fún ọmọ àbíyí mà alábìsí tó bá yẹ kó bá lọ lé ní ẹni bẹ nínú ìwọ̀n méjèèjì yìí àbá ni ayé ìpínlẹ̀ àjẹ níbi ẹ̀sán níbi ládàá tó wà méjèèjì yìí àwọn ọba sáláì mọ́ wàá o wọn ọba sáláì mọ́ wàá wàlà àbùwà kọ́dà fún wọn má lè rìn kọ́ ẹ fún wọn máa fàyà lálẹ́ bàbá yìí wọn máa fi wọ́ ni wọn fi wá fún wọn ọba wá fún wọn bá bá màbí láàdá ẹ̀ fún òkú ni. ẹ wà nẹ́bí sọ̀rọ̀ bá wà lọ sọ́nà tó sọ̀rọ̀ bá lọ. bẹ́ẹ̀ ọba tẹ̀ fọ́ nǹkan kan yé tó bá fẹ́ mi dáná mi parẹ́ pé wàláwó yá ẹ̀dà mú máa fi ìmá tí wọ́n bá mọ sọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni ẹ̀wá ní sẹ́ni ti la àtàwọn òkùnrin ẹ̀ àwọn náà bá tí wọ́n yẹ wọn ọ̀bá wá sí wàlà àbúwá kọ́dà kan náà lè rìn ó jẹ́ pé wíyá wọ́n máa fàyà lálẹ́ bọ̀ ni àbí wọ́n sì máa fi yíra kó bọ̀ náà ni wọ́n fi dé bẹ́ẹ̀ ẹ̀wù kọ́ bá ní ti dọ̀rọ̀ eléyìí náà yẹ pé àwọn tó náà wá dé ká máa fi yíwọ́ tọ́nà ìjà máa fàyà wọ́ tá a lè fi apá wa tá a lè fi ẹsẹ̀ wa ó náà gbọ́dọ̀ kí ìsọ̀tà lè di wa lọ́wọ́ kámẹ́lì wa fi ìmọ̀ àṣùbà kámẹ́lì mọ̀ wa fi ìmọ̀ ṣá. eléyìí tó náà ti báwọn yòókù náà lọ́la o kò tí wọn fi ká máa jáwé tó náà lẹ́nu lé o ṣùgbọ́n táwọn ẹni sọ́mu bá wà lọ́wọ́ kí làbí pàjáde fún wa ní ìpè méjèèjì yìí bí máa ń tòrò kí wọ́n rà mẹ́tò wa fi pé alùpùpù náà fi pé ó túnmọ̀ nípa ẹni tí èèbá kí wọn déédéé àmì kan nìyẹn nínú tí wọ́n sọ ní ẹni mùnàbì nígbà tí ìyàwó sọ lórí ẹ̀ pẹ̀lú àdébí ti jọrọ wáyé. lórí kíni a rí pé ẹ̀ẹ́fẹ́ tí wọ́n bá ta ní dídájú tó báwa sínú ọ̀sùn báyìí dídájú tó yẹn lẹ́nu bí ẹ̀ tó gbádùn òun lọ àbálùkù ta ti ẹ̀kọ́ sínú tó o tó ara la mú díẹ̀ ẹ̀ ń pẹ́ lọ́wọ́ ọ̀dájú àtẹ́kùn tó tí wàá pẹ́ lọ́wọ́ bá ìgbà ń lọ àpò ṣètọ́ ìlú wa dé nígbà náà wọ́n lọ́wọ́ àti ìgbà tó wọ́n kú bá mi wọ́n bàtí mi jẹ́ jẹ́ dìde lẹ̀ wọ́n lọ́wọ́ ara rẹ lọ́wọ́ ẹ̀ ní ìlànà mi sọ fún wa pé táwọn ẹgbẹ́ agbègbè lè fi yín fẹ́ lè dìde lẹ̀ bọ̀rọ̀ àbúrò náà fi yìí náà ẹlòmíì tó ti lè fi dìde lẹ̀ bọ̀rọ̀ òun ló ti pílánì pé kì í lọ sí kì í lọ sí kì í ká pílánì rẹ̀ yẹn ni ó bẹ́ẹ̀ fẹ́ lè kírun yẹn. abẹ́rẹ́ ọ̀rọ̀ tàbá ni àtàwọn nǹkan mí náà tẹ́lẹ̀ mẹ́ta lè fún un ká lóde ló bá lọ tẹ́lẹ̀ mẹ́ta bá jí òru náà ni ọ̀pọ̀ jù kò tẹ̀ wúlẹ̀ fún òkè òun kankan jẹ orí ìrìn náà ni ó sì máa jẹ pákó lọ bẹ́ẹ̀ tó bá dé jíjí lọ yọ àkàrà ọba lọ́kọ̀ bí yọ lọ àbí tẹ́lẹ̀ mẹ́ta bá dé wọ́n ní ọ̀pọ̀ jù sí wẹ̀ níjà lè ni pákó lọ láti ọ̀rọ̀ àkókò tábà ń ṣe ẹjọ́ ọmọ pílánì ìwọ̀n máa káwọn pílánì ìwọ̀n máa o gbogbo bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ àti tẹ̀lé ní ìrún pílánì máa ọ̀rọ̀ ọ̀run rẹ̀ ní pílánì yẹn ibi tá a ti lọ̀rọ̀ yìí lùpẹ́ nìyẹn mélòó láti láyé gbogbo tó ń kó olùkọ́ òde gbogbo tó ń kó olùláyé díẹ̀ báyìí náà ní oṣù ìlú rẹ̀ níjọba tó wájú jẹ́ kọ́dà ó الله عشية أو ضحاها ولا تجعل بعد ذلك ìbáwọn ọ̀sán ló fi àkáyé ojú wo ló bẹ̀ kó nígbà tí ẹ̀ka lu ìrọ̀lẹ́ ẹjọ́ kan àbí táìsì tó bẹ́ àárọ̀ ìdí bàtà àṣùbà ilẹ̀ mẹ́rin tó ti gbà tí yóò rọra jáde ìdí tó ń lò láyé ìgbà wọn bídú kẹ́mi kù tóun lè wá ní ti ẹ̀rọ àti ìyá màkàlẹ̀ ara dábìtì kalẹ̀ lànà ìsàlẹ̀ ìwọ̀n kalẹ̀. bọ́ọ̀lù náà ti máa bẹ́ tó o kí fún mọ̀dábì kí orúkọ ẹni tó ti sẹ́ni látara tó ti nira lọ́pọ̀lọpọ̀ máa sáré lẹ́sìn sáré lè fi ń jẹun tó sùn fi ń jẹun tó sùn ntí ọ̀rọ̀ fẹ́ wá sára nìyẹn ìyẹn lòun náà ti máa bẹ́ tó o kí kúrú ó ti ti sẹ́ni látara ó ti tó ìdí ìṣèjọ́ ni fẹ́ gbà wọlé wọ́n pa sọ́ọ̀ fẹ́ parẹ́ ìdí kó jẹun tó kọ wẹ̀ kó sùn náà ló kùnà ìlú tó fẹ́rẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́rẹ̀ dàwọn ayò bí ṣe fẹ́rẹ̀ bẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀ mọ̀ lọ́wọ́ àkọ́kọ́ ah, wọn kò bá jẹ èyí tó mo sùn lánàá kí ẹ mo dúpẹ́ ó ti lọ náà nìyẹn èyí tó sùn mí náà lórí ìdí wọn àárọ̀ ọ̀rọ̀ nípa pọ̀ ọ̀rọ̀ wọn kò ní torí ìdí eléyìí ìrún ìṣáà náà ní abẹ́kùn tuntun ni àpájù lọ bẹ́ẹ̀ bá wọn fún wa ti jẹun tọ́lá ìtọ́lá ọkọ̀ ọ̀fẹ́ tẹ́lẹ̀ ọkọ̀ bá yí pé oorun wọn fa ọ lọ. níṣẹ́ lọ́wọ́ tó fún wọn kí òun tán bá dé tọ́ba tọ́ba dé orí wọn kì í tóbi dàgbà. torí ìdí eléyìí àlẹ́bìjẹ́ ká mọ àwọn ẹ̀rọ méjì fún wọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí. táwọn wá gbàgbọ́ yóò kú àwọn ẹ̀rọ yòókù náà lábẹ́ rẹ̀ sọ̀rọ̀ nípa káàkiri náà níbi ọ̀rọ̀ wa. níbi ọ̀rọ̀ lẹ́yìn ọsọ àwọn ìyókù náà ṣùgbọ́n ànábì sọ eléyìí títí torí pé àwọn àwọn sábà ní àwọn pàtó sọmọ wọn púpọ̀ torí ìdí eléyìí fún kálukú wa náà pàkíyèsí àwọn ti ní ọ̀rọ̀ lọ́rùn tẹ́lẹ̀ yìí pé oore ńláńlá lọ́lọ́run ti fún wa ti fún wa ṣùgbọ́n Dari tàdára òun náà jarak, kulit yára kó o lé bàbá máa bá àtàtà nínú ìmọ̀lẹ̀ fún ìdúgbò náà tẹ̀lé rẹ̀ abẹ́rẹ́ bàtà lánàá mẹ́ wàhálà yìí àti balùwọ̀n náà àbájáde ti dájú ọlọ́kọ̀ọ́ náà وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته